الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم أجمعين الحمد لله adúpẹ́ fún ọlọ́run ọba tí ó tún dára padà wá sí orí ètò ní òní yìí àwọn olùmọ̀ wa wọ́n mọ̀ tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ èyí tí wọ́n ń bá bọ̀ fún wa láti orí ètò wúdàn wẹ́bùṣọ̀ kí ọlọ́run kí ó bá wa lékún ìmọ̀ àwọn olùmọ̀ wa kí ọlọ́run kó sì bá wa ṣe àlékún ìtọ́sọ́nà rẹ̀ fún wa àti àlékún àláfíà ara kí ọlọ́run kó bá wa ṣe fún wa kí ọlọ́run kó bá wa pẹ̀lú wọn inshallah a máa gbọ́ àlàyé láti ẹnu àwọn olùmọ̀ wa dr sharafdin gbadebo raji. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd mustamaciya alkiram waxayikum bitaxiyati islam asalaamu calaykum. As wa rahmatulahi wa barakatu. àlàyé wa ilé ìta ń bá lọ àti a ti ń sọ̀rọ̀ onírìn àjò onírìn àjò tó ń rìnrìn àjò nínú Ramadan tí èsì pé ó dàbí ọgbọ́n láti má gba Ramadan ló fi fẹ́ rìnrìn àjò ẹni tó yẹ pé túláàsì kan bùkátà kan ló gbé rìnrìn àjò ọ̀rọ̀ tiẹ̀ tó bá fẹ́ ó lè gba Ramadan tó bá sì fẹ́ ó lè má gbà ṣùgbọ́n kó gbà á òun ló lóore jù fún un wá ṣàkíyèsí o onírìnàjò táwọn ń sọ̀rọ̀ rẹ̀ yìí báyìí ó lè jẹ́ pé nǹkan kan nínú àwọn nǹkan tí ìjà màlà lórí ìrìn àjò ìnáà ní fi ń rìnrìn àjò yìí bí kọjá pé bàálù ńlọ fẹ́ wọ̀ àbá àwọn mọ́tò tó lálàáfíà ńlọ́fẹ́ wọ̀ tọ́nà sì dáa tí èsì pọ̀ náà dáa gbogbo yòówù tí èèyàn fẹ́ fi rìnrìn àjò ọ̀nà dá ọ̀nà ọ̀dá nǹkan yìí ọjọ́ ní tí máa jẹ́ káàró túyàn àbọ̀jọ́ ní tí máa jẹ́ kí níyàn bí kẹ́tẹ́kẹ́tẹ́ bí bí fi rìnrìn àjò bàálù ó lè gbogbo wọn àjò ni wọ́n pè ẹni tí ìrìn àjò bá ti ń bẹ pẹ̀lú rẹ̀ ṣẹ̀rí àgbà tó bá fẹ́ kó gba Ramadan tó bá sì fẹ́ kó má gbà tó bá fẹ́ kó gbà tó bá fẹ́ kó má gbà kí ló dé tí ṣẹ̀rí àfi sọ pé látàrí ìrìn àjò téèyàn bá fẹ́ lè má gba Ramadan wọ́n ní nítorí pé as-safaru madinnatul mashaqqa ìrìn àjò tẹ́ rí yẹn ààyè wàhálà ni sawa'un. تحققت المشقة فعلا أم لم تتحقق ويا روالة أباتي روالة أهي وعلان توريري وعلقت الشريعة الحكم بمظنة الشيء بصرف النظر عن تحققه شريعة وافي إداجو إداجو أنتيني ناجو أوفي تسارة ناجو tí máa bí wàhálà wàhálà ṣẹlẹ̀ àbí wàhálà kò tiẹ̀ rí wàhálà àárẹ̀ ṣẹlẹ̀ àbí kò tiẹ̀ rẹ̀ lórí ìrìn àjò yìí eléyìí ń bẹ náà kẹ́ ọlọ́run ọba tó ṣe fún wa ọlọ́run ní waman kana waman kana maridan aw ala min ayyamin ukhra yuridu Allahu bikumul yusra wala yuridu bikumul usra torí náà àti pé ẹni tó bá jẹ́ pé àárẹ̀ ń ṣe àbótí ẹ̀ wà lórí ìrìn àjò kan àwọn lè má gbà ó kọ́ ẹ pé wọ́n san padà ní lẹ́yìn ìgbà tí Ramadan bá lọ ìdí ni pé ìrọ̀rùn lọ́lọ́wọ́ bá ń fẹ́ fún yín kò fẹ́ ìṣòro fún yín ìdẹ̀kùn lọ́lọ́wọ́ fẹ́ fún yín kò fẹ́ wàhálà fún yín eléyìí ni sábàbí tọ́lọ́wọ́ bá ti torí rẹ̀ tó fi ṣe lẹ́tọ̀ọ́ pẹ́ni tí ń rìnrìn àjò ó lè má gba Ramadan nínú ẹgbàá wọn rẹ̀ tí Anas ibn Malik radiyallahu anhu tó gbà wá ó ní kunna nusafiru ma'a an-nabiy sallallahu alayhi wa alihi wa sallam falam ya'ib as-sa'imu 'ala al-muftiri wala al-muftiru 'ala as-sa'im àmọ́ rìnrìn àjò pẹ̀lú anabi muhammad sallallahu alayhi wa sallam nínú Ramadan a sì máa rí nínú wa ẹni tó sì pé máa ń gbà á a sì máa rí nínú wa ẹni tó ṣe pé òun kì í gbà lórí ìrìn àjò ẹni tó wá ń gba Ramadana lórí ìrìn àjò nígbà táwa pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam kì í bẹnu àtẹ́lu ẹni tí ó gbà gẹ́gẹ́ bí ẹni tí ó gbà òun náà ti ṣe bẹnu àtẹ́lu ẹni tí bá ń gbà ẹgbẹ́ wa mi tún wá lọ́dọ̀ ìmáàmù Muslim láti ọ̀dọ̀ Abu Sa'id al-Khudri radiyallahu anhu qala فإن ذلك حسن ويرون أن من وجد ضعفا فأفطره فإن ذلك حسن ولا صحابة وما لي إكبياني تي أباني أكبر تواتي تولي أكبر رمضان ah gbígbà tó gba Ramadan yẹn ń lọ rẹwàjù wọ́n sì máa rí i pé ẹni tí òun bá rí i pé òun lẹ òun lẹ wọn ò ní lè gbà tó ti torí rẹ̀ tó sínú sísí tó sínú ti ẹyin wọn máa wò rẹwà nítorí pé gbogbo ń dábàá lè ṣe tiwa kò fẹ́ ká làbọ̀ra wa lọ́rùn kò fẹ́ ká làbọ̀ra wa lọ́rùn tí ó bá jẹ́ pé iṣẹ́ wakọ̀wakọ̀ lèèyàn ṣe tó yẹ pé ojoojúmọ́ àfàìrérò ìní kò ní rọ̀ lọ́rùn láti lè gba Ramadan nígbà tó ń rìnrìn àjò nítorí báyà òòrùn tó mú kankankan àbí gbóná engine àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sí wàhálà kọ́ lọ lára di àsìkò míì eléyìí tó ṣe pé yọ ọ̀rọ̀ lọ́rùn láti máa san èyí tó bá ti jẹ gbèsè rẹ̀ ṣùgbọ́n o. tó bá baba pé bàbá dírẹ́fà bá ní bàbá dírẹ́fà ètò dájú ní o nítorí pé ẹ̀yin ọ̀sọ́ pé tí rọmọdán bá ti tán o ń bẹ òsì ọ̀nà àtìyìn náà lọ́nà méjì torí ẹ̀ ojoojúmọ́ náà lẹ́sìn máa bẹ lórí ìrìn àjò eléyìí tó dọ́gba jù fẹ́yìn ọ̀nà ni kẹ́ ẹ máa gbà kẹ́ ẹ máa ẹ ṣiṣẹ́ eléyìí jẹba ṣùgbọ́n lórí àjò tí ì sí pé iṣẹ́ àárínrìnàjò lójoojúmọ́ lòun fi ń ṣiṣẹ́ òun tiẹ̀ tó bá rí pọ̀ òun nílé gbà lónìí kò burú kíkí kọ́ gbà á lẹ́yìn Ramadan ṣùgbọ́n káàrán tí o ẹbí ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ní tó ní wa an tasumu khayrun lakum in kuntum ta'lamun kẹ́ ẹ̀ gbà ń lọ lóore jùlọ fún yín o tó bá ṣe pẹ́yìn bá máa. ẹ̀hẹ́n nítorí pé tí a bá ti yọwọ́ Ramadan kò sọ́jọ́ mi tó tún lè dàbí Ramadan nígbà tí yẹn jẹ gbèsè ọjọ kan ọjọ́ méjì mẹ́ta nínú Ramadan tó bá sì pé fẹ́ gbà padà kò sí tàbí ṣùgbọ́n gbogbo ọjọ́ o ṣùgbọ́n gbogbo ọjọ́ ayé tí èsè kò lè dàbí bí alimami wọ́n ti ṣe wa nù ó náà ní pé tó ní ìrìnàjò bá ti rí i pé òun lè farada òun lè gbà ní tó ti dájú náà ni kó gbà kó gbà nítorí pé gbogbo ọjọ́ yòókù tí ìrora ti ṣe Ramadan kò lè dàbí Ramadan tó bá jẹ́ pé kò rọrùn fún ìrìnàjò láti gbà á yóò jẹun kọ́mọ la wàhálà bọ́ra rẹ̀ lọ́rùn o kọ́mọ la wàhálà bọ́ra rẹ̀ lọ́rùn lórí ìrìnàjò rẹ̀ nítorí àwọn hadith tó wà látọ̀dọ̀ anabi sallallahu alaihi wa ipe adịsị jábìrì kan tiẹ̀ wá wọn nàbí sallallahu alayhi nígbà tí ó ń kó àwọn sàábí tó ń kó wọn àjò lọ́dún kan wọn wá sọ fún ànàbì sallallahu nnụnụ pé ń àwọn èèyàn tí wọ́n sì ń gba Ramadan ṣùgbọ́n tó ṣe fún wọn pé ìgbà tí ò bá rọ̀ yín lọ́rùn ah, kí ni wàhálà tó wà ẹ máa san padà lẹ́yìn Ramadan wọn ni àpò láti já nígbà tí anabi sallallahu alaihi wasallam náà ń gbà ṣèwá anabi làwa ń kọ́ sí ọlọ́ni laqad kana lakum fi rasulillahi uswatun hasana àwòkọ́sẹ̀ rere ń bẹ fún yín lára anabi Muhammad sallallahu alaihi wasallam báwo láti wá já sórí lọ́gbọ́n yẹn àwọn sàhábà nù àwọn jẹ́ ni tí mo wà àwòkọ́sẹ̀ kí ló musulumi dé mùsùlùmí nìwọ náà ìwé ìfẹ́ ṣe tànàbì láéláé àfi bí kò yapa kò sá yapa kò sá yapa ni torí ẹnìkan ń bẹ lọ́ọ̀kan lé rẹ fẹ́ ké ó ń tẹ̀lé tànàbì sallallahu alaihi wasallam inú rẹ wá máa bí ọ inú rẹ máa bí ọ tó ti wá rí pé ń se nǹkan kan bóyá torí rẹ ìwọ wàá tako ọ tako láti fi hàn pé ọgbà tiẹ̀ tí ẹ̀kọ́ lọ gba òun kí ló ń tànàbì sallallahu alaihi wasallam lọ́n ta ń padànù ọlọ́wọ́sí wa ló lórí ibú o torí pé nìkan ọ̀rọ̀ wọ̀ wá jọ yíra wa ìfẹ́ràn rẹ̀ ìgbà tiẹ̀ ìwọ̀n àti torí tiẹ̀ ìpè mo tún kọ́ tànàbì ọlọ́dà kò má ṣe tiwa bẹ́ẹ̀ àwọn sọ̀hábà ń tiwọn ojú kòkòrò tiwọn òun náà ní bóyá bí ànàbì sallallahu alaihi wasallam wọ́n ni wọ́n lé ní ọgọ́rùn ẹgbẹ̀rún ní ìgbà tí wọ́n dé miqat ìyẹn àyè tá a ti máa gbé ihram ìyẹn ẹ bá kó làwọn sàhábà wa dà ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n yìí pé rasulillah sallallahu alayhi wa sallam irú àníyàn tá a nàbí náà dá kí wọ́n là níyàn tá a Allah Ta'ala will say, Labbaik Allahumma Labbaik. Labbaik la sharika laka Labbaik. إن الحمد والنعمة لك والملك لا شريك لك bẹ́ẹ̀ làwọn náà tẹ̀síwájú irú tí wọ́n rí tánà bí ṣe ni wọ́n ń ṣe irú tí wọ́n rí tí wọ́n wí làwọn náà wí bẹ́ẹ̀ náà ló yẹ kémi pẹ̀lú rẹ náà ṣe ọ̀gbọ́rọ̀ ọlọ́ni ọlọ́ni laqad kana lakum fi rasulillahi uswatun hasana liman kana yarju allaha wal yawmal akhir wa dhakara allaha kathira àwòkọ́ṣe rere ń bẹ fún yóò lára anabi wa muhammad sallallahu alayhi wa sallam àwòkọ́ṣe rere ń bẹ fún yín lára rẹ̀ tọ́ kìí ṣe pé lára ọ̀rọ̀ rẹ̀ lásán kìí ṣe lára àwa rẹ̀ lásán kìí ṣe lára àṣì rẹ̀ lásán gbogbo ẹ̀ gbogbo anabi sallallahu alayhi wa sallam àwòkọ́ṣe rere ń bẹ fún yín lára rẹ̀ torí ẹ̀ wọ́n ní anabi náà òun gba Ramadan ẹ̀sìn ní káwọ́ ọjà nítorí kó ṣòro fún wa láti gbà gbàtà anabi gbọ́ bẹ́ẹ̀ anabi bá ní ọ̀dà ẹ bá mi gbé wàrà ẹ bá mi gbé milk wọ́n sì gbé igba wàrà fanabi sallallahu alayhi wa sallam anabi sì wà lórí ràkúnmí rẹ̀ ó sì da wàrà yìí ó dàkú ẹnu rẹ̀ ó sì mú ọjà rọmọdọ́nà rẹ̀ nítorí kó fi lè bá a jẹ́ ìdẹ̀kùn fáwọn ẹni tí rọmọdọ́nà yìí le fún kí wọ́n mọ̀ bá fowó ara wọn síra wọn níwọ̀n àwọn àti rìpá anabi ń sinu láì jẹ́ pé àsìkò sínú tí yọ ọ̀rọ̀ wọn lọ́rùn. láti wípé káwọn náà já Ramadan tiwọn báyìí ni àwọn sàhábà yìí wọ́n rí tánàbí sallallahu alayhi wa sallam tó já Ramadan kíákíá làwọn náà bẹ̀rẹ̀ sí ní já tiwọn wọ́n wá sọ fún anabi sallallahu alayhi wa báwọn tó ń tí rí kó ti já Ramadan rẹ̀ tí sì ń bẹ wa lórí ìrìn àjò yìí tí rí tiwọn ní ulaika al-usah rawahu Muslim àwọn eléyàn gan-an lẹ́lẹ́sẹ̀ ẹlẹ́sẹ̀ ni àwọn eléyàn àwọn tó kọ̀ láti jà torí ẹ̀ ó dọ́wọ́ wa tọ́wọ́ láti lè gba wọ́n jẹ́ kó jẹ́ wọ́n máa san padà lẹ́yìn Ramadan ẹgbẹ́ wa mi tún wá látọ̀dọ̀ Jabir ibn Abdullah eléyìí tí imaamu Bukhari àti Muslim tún wá gbé jáde wọ́n lánà bí Muhammad sallallahu alayhi wa sallam wà lórí ìrìn àjò lọ́jọ́ kan ó wá rí táwọn èèyàn pé bíbà lé ẹnìkan lórí orí tí wọ́n pé bíbà lẹ́nìkan lórí ó wá ní kí leléyìí kí ló ṣẹlẹ̀ ọ̀ọ́lù sọ́ọ̀m wọn lẹ́yìn tó ń gba Ramadan ni faqal anabi ni laysa min albir as-siyam fi as-safar kò sí nínú pé yẹn ń tẹ̀lé tọ́lọ̀ kí yẹn wá jẹ́ pé ó kọ́ ẹnu ró níbi jíjẹ àti mímu lórí ìrìn àjò nígbà tó sì mọ̀pá gbàrú wọn ká ìkẹ́nu ró fi ṣẹ̀sìn fọ́lọ̀ ìkẹ́nu ló kọ pé èèyàn ń ṣe ọ̀sọ́hùn lórí ìrìn àjò fẹ́ni tí ò bá ti lágbára láti farada kò sí nínú pé èèyàn dáadáa o torí ẹ̀ téèyàn bá wá ti wá jẹ́ pé èèyàn ṣe sùyàm láti ìgbà téèyàn ti gbéra kúrò nílé láàárọ̀ èèyàn wà lórí ìrìn àjò èèyàn ń yìí ó ń lọ ó ti àti ó ń lọ sí Ìbàdàn ó ti Ògbómọ̀ṣọ́ ó ń lọ sí Kọ́tàngórá ó ti wá wà lọ́nà ó ti wá wà lọ́nà ó sì ń bá ìkẹnuru rẹ̀ lọ ṣùgbọ́n ọwọ́ afura wíkí káì ara ni o kọ̀ọ̀rọ̀ lọ́rùn ojú òun ti ẹ̀fẹ́ máa ṣe kámikàmikámi òòyì ń kọ́ òun ó rí i pé kò ní rún lọ́rùn láti gbàjá kò sí ní tó burú o pé kọjá sóòmù tọjọ́ yìí nítorí pé nígbà tó ti jẹ́ pé kò ní lè gbà tán kò sí wàhálà ìpè kọjá yóò máa san padà ní ọjọ́ mi lẹ́yìn oṣù Ramadan tí ẹni tí ó wájú onírìn àjò bá dé adarí dé láti ìrìn àjò ìrìn àjò tó ẹ pa lọ torí rẹ̀ náà la ṣe gba Ramadan èmi adarí dé lọ́sàn ẹni tí. Ọ lọ si èkó wọ́n ń bọ láti èkó ọ̀n padà bọ̀ wá sọ, àsìkò tó délé sí ọ̀sán ni ilẹ̀ ò tí ì sùn òun sì délé lẹ́ni tí ọ̀gbà Ramadan lọ́jọ́ yìí torí ìrìn àjò rẹ̀ ṣé àwọn aṣọ yìí pé bẹ̀rẹ̀ sí ní gba látọ̀sán yìí ni rárá o rárá o nítorí pé òun bẹ̀rẹ̀ àníyàn Ramadan látọ̀sán ẹni tí ti ń jẹ ń bọ̀ látàárọ̀ dọ̀sán bó ló ṣe wá di pọ̀ tó ń gba di àsìkò tó ràn rárá o torí ẹ̀ eléyìí ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ̀ gẹ́gẹ́ bí apá kan nínú àwọn olùmọ̀ ti ṣe sọ pé wọ́n ti délé òun òun náà gbọ́dọ̀ o ọ̀gbọ́dọ̀ mú o yọ kọ ẹnu rẹ̀ ró jìnnà sí jíjẹ àti mímu. ṣùgbọ́n kó náà fi ṣe sí àwọn èèyàn yòókù tó yẹ kí wọ́n ń bá Ramadan lọ ṣùgbọ́n yóò san ọjọ́ yìí padà o yóò san ọjọ́ yìí padà àìjẹ àìmú rẹ̀ látọ̀sán dìgbà tó rùn wọ̀ eléyìí kò sọ dẹni tó ti gba Ramadan tọjọ́ yìí ṣùgbọ́n yóò ṣe bẹ́ẹ̀ láti ṣe bí àwọn èèyàn yòókù náà ti ṣe wà tí wọn máa jẹun àbí wọn lọ rò pé yóò rí nígbà tí wọn wá délé òdélé lọ́sàn-án àwọn akẹ́kọ̀ọ́ bọ̀ wọ́n mọ́là kọ́ máa jà mọ́là lọ́sàn-án nítorí pé onírìn àjò ni wọ́n wíwọ́ darí dé láti ìrìn àjò ni èso orin àjò mà èso orin àjò mà so eléyìí ọjọ́ ọ̀rọ̀ apá kan nínú àwọn olùmọ̀ pé rárá ọ̀gbọ́dọ̀ jẹ́ ọmọ wàá kẹ́nuró awọn ti délé àwọn míì nínú àwọn olùmọ̀ sọ pé rárá o kìí sọ̀rọ̀ ẹ̀yàn lórí rẹ̀ kọ́ má má kìí sọ̀rọ̀ ẹ̀yàn lórí rẹ̀ kọ́ má mu má nítorí pé kí láǹfààní tí ó rí mbẹ èyí ṣe pé wọn kọ ọ lẹ fún kó ti gba Ramadan náà ní kí láà ní túmọ̀ ọkọ mẹjẹ a sì tún sọ pé lẹ́yìn Ramadan yóò san padà náà ni bọjá pọ kẹnu ró látìgbà tó ti délé san padà ni so a sì mọ̀ pé àsìkò tá a wà nù àsìkò ni ẹ kò túmọ̀ sí pé kó wọn mú má lọ́sàn nígbà tó ṣe pé látàárọ̀ ló ti ń jẹun bọ̀ nígbà tó kò sí ní tó burú pé kó máa jẹun kó sì máa mu Ibn Mas'ud radiyallahu anhu oní man akala awwala an-nahar falyakul akhirah ìyẹn ní kí gbogbo ẹjọ́ bá ti jẹ́ pé ó jẹun láàárọ̀ kí ni òun máa jẹun lọ́sàn ẹni tó bá ti jẹun láàárọ̀ kí ni òun máa jẹun lọ́sàn nítorí pé wíwà tó ti jẹun láàárọ̀ ó túmọ̀ sí pé kò gba Ramadan nù ó láago mẹ́sàn-án àárọ̀ kí wọ́n á mú ọmọ jẹun láago mẹ́ta ọ̀sán so nítorí pé oúnjẹ tó ti kọ́kọ́ jẹ láàárọ̀ ó ti fi hàn pé ìwọ ò sí nínú ẹni tí ó gba rọ̀mọ̀bọ́nà lọ́jọ́ yẹn ó ní sábàbí kan lójú ọjẹun láàárọ̀ sábàbí yẹn òun gángan fúnra ara rẹ̀ òun náà ni nǹkan tí ó tún fà tó tún fi jẹun lọ́sàn-án kódà ká pé sábàbí ń kó ti wà láàárọ̀ kò lè yí pé wa di lọ́sàn-án o kọ́ ma bá lọ látọ̀sán so eléyìí náà ní ọ̀rọ̀ Malik àti imaamu shafi'i ashafi'i rahimahullah ó sì jẹ́ riwaya míì tó wá lọ́dọ̀ imaamu ahmed ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ pé kò ní jọ mọ́ yẹn tó bá ti délé ọjẹ́ ọ̀rọ̀ imaamu ahmed ètò jẹ́ ọ̀rọ̀ rẹ̀ tí ó gbajúmọ̀ jù ní madhabu rẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ kejì yìí òun náà ni ọ̀rọ̀ àwọn jumhurul fuqaha malik wa shafi'i wa riwayatun anil imaamu ahmed wọ́n ní yóò jẹun yóò mu tó bá ti dé lọ́sàn-án yẹn ni pé ó darí látẹ̀kọ́ látàárọ̀ tó ti gbéra látẹ̀kọ́ òòdà ní kó gba rọmọbọ́nà ńjọ yẹn tẹ́lẹ̀ náà ó sì délé lọ́sàn ó máa jẹun rẹ lọ ní ṣùgbọ́n o ọ̀wá ni máa jẹun wájú àwọn èèyàn kọ́ wá síwájú wọn ọ máa jẹ nítorí pé òní tìjú kọ́ kó o gbómi síwájú kọ́ ọ máa rárá wọn ló fara pamọ́ òní jẹ́ kẹ́nìkan rí ọ nítorí tí fi gba ti àwọn onírìn àjò onírìn àjò tí ti ṣe rí nu wáyé o ẹni tí ó wá rìnrìn àjò nínú Ramadan nígbà tó ti jẹ́ pé àníyàn tiẹ̀ òun náà ni pé òun ní gba wípé tó bá ti dẹ́sẹ̀ lé ìrìn àjò rẹ̀ kó jẹ́ pé ìgbà náà lọ bẹ̀rẹ̀ sí ní jẹun tó bá bùkátà láti jẹun ṣùgbọ́n ṣé yóò wá dà wípé òun fẹ́ tó bá pàpà wá jẹ́ pé ó rìnrìn àjò ìgbà náà iná ṣẹ̀ṣẹ̀ wá jẹun tí ò ní gbà àbí kò bùkátà kọ́dà níyàn pé wọ́n gba Ramadan nígbà tó ti mọ̀ pé òun rìnrìn àjò eléyìí tí ọkàn balẹ̀ sí jù nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ ń bẹ ó ní pé ẹni tó bá ti mọ̀ pé òun rìnrìn àjò eléyìí tó dáa jù òun náà ni pé kọ́dà níyàn pé wọ́n gba Ramadan tọ̀la kì í ṣe pé ó nínú àníyàn rẹ̀ pé tí wọ́n bá rìnrìn àjò ajẹ́ pé màá já tí màá sì rìnrìn àjò ajẹ́ pé mò ń gbà rárá o nítorí pé àníyàn nínú gbígba gbọ́dọ̀ jẹ́ jazima àníyàn tí ó dúró pín tí ò ní jẹ́ àníyàn tá a sọ pé tí n bá tí mo bá sì tún ṣe àà rárá àníyàn gbọ́dọ̀ ó dúró pín dà níyàn pọ̀ gbà ọ̀la nínú tọ́lọ̀ ń bá padà wá kọ́ pé rìnrìn ìgbà náà eléyìí ìdí ni wípé

kátó di pa àsùn ládàníyàn wọn yìí dàníyàn tiẹ̀ láàárọ̀ torí pé la siyama liman lam yubayyit an-niyya min al-layl kò sí Ramadan fẹ́ni tí yorùbá ti jẹ́ pé látòru ni ló ti dàníyàn rẹ̀ kalẹ̀ á dàníyàn rẹ̀ látòru lọ́ngbọ̀n yẹn o nígbà tó jí láàárọ̀ yìí sọ̀rọ̀ kígbà náà ni wọ́n tó dàníyàn á jẹ́ pé ọjọ́ yìí ó ti di àyọkúrò nu Ramadan rẹ̀ nù wàá gbà padà wàá gbà padà gbọ́dọ̀ ti dàníyàn látòru ni àdàsùn ìní àníyàn ti Ramadan a kì í dà lọ́sàn àdàsùn ni bákan náà ó ń bẹ nínú àwọn èèyàn tó ṣe pé wọ́n ń gba Ramadan Ramadan tí wọ́n ń gbà yí báyìí yóò jẹ́ pé bóyá òun da níyà rẹ̀ ládàpọ̀ ni àdàpọ̀ lọ́dà níyà ọ̀dà ní ọgbọ̀njọ́ àbí ìjọ mọ́kàndínlọ́gbọ̀n rárá o eléyìí tó dọ́gba òun náà pé ojoojúmọ́ pẹ̀lú àníyàn tiẹ̀ ojoojúmọ́ pẹ̀lú àníyàn tiẹ̀ ibadatun mustaqillatun bidhatiha wọ́n ní ìkẹnuró ojoojúmọ́ ìjọsìn kan ni tó dádúró tiẹ̀ yàtọ̀ ìkẹnuró ojoojúmọ́ ìjọsìn kan ni tó dádúró tiẹ̀ yàtọ̀ nítorí ẹ̀ sahhatu sawmi yawmin la yalzamu minhu sahhatu sawmin akhar sahhatu yawmi sahhatu sawmi yawmin akhar wa fasadu la yalzamu minhu fasadu sawmi yawmin akhar nítorí náà tí ìkẹnuru ṣẹ̀sìn fọlọ́n tí ò ní tó bá lálàáfíà kò pé kítọ̀ lọ lálàáfíà tí ìkẹnuru ṣẹ̀sìn fọlọ́n tó ní tó bá bàjẹ́ kò pé kítọ̀ lọ bàjẹ́ ó túmọ̀ sí pé sawmu kulli yawmin ibadatun mustaqillatun bidhatiha waffaqani Allahu wa iyyakum lima yuhibbu wa yarda. adúgbò fún ọlọ́run kí ọlọ́run kí ó bá wa san àwọn olùmọ̀ wa ní ẹ̀sìn dáadáa kí ọlọ́run kí ó bá kún wọn lọ́wọ́ láti àárọ̀ tí a ti jẹ àǹfààní ìmọ̀ tí wọ́n fi ń ṣe wá láǹfààní láti inú ètò udan wabushiro kí ọlọ́run kí ó bá yọ́nú sí wọn. pẹ̀lú insha Allah a tún máa tẹ̀síwájú ní ọ̀la àmọ́ síwájú ká tó máa lọ abẹ́ fi àwọn àǹfààní wọ̀nyí a tún fẹ́ fi sọ̀rọ̀ sí àwọn èèyàn wa nílé òun náà ni àyè tí ìdánilẹ́kọ̀ọ́ ní yaoma lisnain ní ọjọ́ monday ní mọ́sálásí olúkókó alimadina tó wà lólúkókó ìdánilẹ́kọ̀ọ́ bá wáyé mẹ́lẹ́ lẹ́yìn sọ̀láàtì magrib bẹ́ẹ̀ náà ni yaoma alhamis ní ààyè bẹ́ẹ̀ náà ìdánilẹ́kọ̀ọ́ máa wáyé níbẹ̀ yaoma alad lọ́jọ́ sunday ìdánilẹ́kọ̀ọ́ máa ń wáyé ní mọ́sálásí ńlá alimadina center tó wà ní pápá abẹ́dẹ̀ ẹ̀sánú ajé ní ẹ̀yìn sọ̀láàtì magrib bákan náà bẹ́ẹ̀ náà lọ́jọ́ júmọ́à ìdánilẹ́kọ̀ọ́ ó máa ń wáyé ní pàmùsálásí ńlá ti pápá bẹ́ẹ̀dẹ̀ tó wà tó ti olùdásílẹ̀ alimadina center bákan náà àwọn àyè tí ìdánilẹ́kọ̀ọ́ tuntun máa ń wáyé òun náà ni mọ́sálásí ńlá ti lu ọjà gbó ní ẹ̀yìn sọ láti limagrib lọ́jọ́ wednesday àwọn àyè tí àwọn olùmọ̀wá tuntun máa ń ṣe àǹfààní fún àwọn èèyàn tó yẹ pé ilé ẹ̀kọ́ ó tún wà ń bẹ̀ òun náà ni mọ́sálásí alimadina ti olúkókò àti mọ́sálásí alimadina ti sáfẹ́jọ́ ìdánilẹ́kọ̀ọ́ àbí ilé ẹ̀kọ́ ń lọ níbẹ̀ tọ́jà yìí pé wọ́n ń fi àwọn ọmọ síbẹ̀ sáfẹ́jọ́ area di alimadina center sáfẹ́jọ́ ìdánilẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ wà níbẹ̀ nítorí àwa tí a bá ní àwọn ọmọ skul náà ó wà alimadina nursery and primary school òun náà wà ní alimadina center àwa tá a bá ní àwọn ọmọ bọ́dé wà ń bẹ̀ tó yẹ pé ilégbèé tó dúró dáa facilities tó sì wà dáadáa ń bẹ́ ń bẹ̀ kì í sì ṣe owó tí ó gunpá ni àwọn olùmọ̀ wa ń gbà ní ọwọ́ àwọn èèyàn láìsí bí kí àwọn ọmọ wa kọ́ ẹ̀kọ́ tí ó ṣe wọn láǹfààní láyé ń bì àti ní ọ̀làjọ́ gbẹdàlkíámà àwọn tá a bá ran kan dáadáa fún àwọn ọmọ wa nípa ẹ̀sìn wọn kí wọ́n lè gbọ́ yí agbákọ̀ yí àgbàlagbà náà ẹ̀sìn òun ló ṣe é ṣe ọ̀làjọ́ àlùkìyàmọ̀ ọlọ́run bó sì béèrè lórí gbogbo ohun tí wọ́n kálukú bá gbélé ayé sí tó dẹni tó bá ń ṣẹ̀sìn tí ó bá mọ̀ nípa ẹ̀sìn rẹ̀ bí ìgbà tọ́jọ́ yìí pé kò ṣẹ̀sìn náà ni ẹ jẹ́ ká wá wá ìmọ̀ nípa àwọn ẹ̀sìn wa àyè wà láti ọ̀dọ̀ àwọn olùmọ̀ wa gbogbo ìgbà tá a bá ń bùkátà láti wá kọ́ ẹ̀kọ́ àwọn olùmọ̀ wa wà láti kọ́ wa ní ẹ̀kọ́ kí ọlọ́run kí ó bá kún wọn ní á tún máa tẹ̀síwájú ní ọ̀la insha Allah assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.